فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار فالعياذ بالله من النار أبو جماعة أدوك فلون أترى إكيولون أتيكيولون kọlọlì bá aṣáájú wa ọ̀gá wa ẹni tọ́lọ́wọ́n bá rán sí wa anabi wa muhammad ìkẹ́ ọlọ́run Ati ìgì ọlọ́run tí a ní kọ́lọ́ bá anabi ọlọ́run jẹ́ ọba ara alẹ́ ẹ̀ kó bá wọn sàhábà rẹ̀ kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ọlọ́run jẹ́ ọkàn àwa náà ọlọ́run kó ṣe àwa náà lẹ́ni rí iṣẹ́ èyí tí èèyàn fi jẹ́ ni rí rọ̀ wá lọ́rùn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 àti àwọn òròyìn ètí fi ga jùlọ ọlọ́mbà wa paná adébọ̀rẹ́ ọlọ́mbà wa pa ẹbọ náà rẹ ọlọ́mbà wa bá wa rẹ bídí àṣetáni ńlẹ̀ kọlọ́mbà gbé súnà ànábì wa muhammaga òní tí a wà ń bẹ̀ yìí òun ni on the twenty five oṣù ẹlẹ́kẹ̀wá ọdún two thousand and twenty tí í ṣe déédéé ọjọ́ ẹlẹ́ẹ̀kẹjọ àwọn míì àsìká ní ọjọ́ ẹlẹ́ẹ̀keje oṣù rabiul awwal ọdún fourteen tí anabi muhammad tó ṣe é yẹra láti lu maka lọ sí lu madina uh, ibi tí a bá kí wọlé òun ni makosidu suratul anfal suratul anfal ni àti adúsítí pandemic fi bẹ̀rẹ̀ ń jọsí ngbàtà wọlé pandemic yìí náà ibẹ̀ láti gbé kíw àti wá sọ̀rọ̀ tọ́pọ̀ nípa bó ti sọ̀kalẹ̀ ó kọ tí súra náà ń jẹ́ la làwọn sàhábà wọ́n ti lo súra náà àwa ń sọ àwọn mọ̀kọ́sídù ẹ̀ àwọn kí ló wà nú ẹ̀ gangan tó fẹ́ sọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ tá a sọ kọjá lórí mọ̀kọ́sídù ó ti wọ bíi twenty one nínú tá a sọ kọjá ń bẹ̀ nípa mọ̀kọ́sídù suratul anfal ajóye kó wá pé sóra yìí fẹ́ sàlàyé ń pa pé gbogbo tí wọn bá gbà látogun tí wọn kó darí ogun ọlọ́run àtànábì ni ó yanjú ẹ̀ ìmánì tó bá jẹ́ ìmánì gidi tó imani ìmánì tó yanjú tó dáa iye máa jẹ́ kẹ́ni tọ́ba ni ó jẹ́ èèyàn rí ni tí a bá sì ń sọ̀rọ̀ ọlọ́run fún ẹ̀mí rẹ̀ ọmọ gbọ̀n ọ̀dọ̀ ọlọ́run lẹ́ni tá a bá sì pé mùmínì ní gbáralé Suratul Anfal ó fẹ́ jẹ́ kó yé wa pé gbogbo tí mùmínì ọmọ ní dáadáa ni aburú ni àmìwò ni ọmọ jẹ́ Suratul Anfal ó fẹ́ yé yé wa pé bí èèyàn bá kéré ọlọ́run tún padà sọ́dé yẹn ńlá tó bá dúró déédéé yín sì ń ra àwọn sàábé létí pé ẹran tí ìgbà tẹ kéré tẹ́yìn náà padà wá dẹni tí ó ní tùmọ̀ ní orí ilẹ̀ Suratul Anfal ń yọ ayé ànábì pé èmi ọlọ́run ni mo rọ ọkàn fún ọ kéèyàn ná gbogbo ayé fún ẹnìkan kò túmọ̀ kọ́kàn rẹ̀ ọ̀rọ̀ fún ó lè máa bá a fara sí àmọ́ ẹ̀mí rẹ̀ ò ní bá a sí bẹ́ẹ̀ bá sì ń fara báyẹn ṣe tí ọ̀fẹ́ mi bá ṣe wàhálà ńlá ni kẹ́mi ó so papọ̀ kọ́ báyẹn ṣe bó ti yẹ kọ́ báyẹn ṣe ọwọ́ ọlọ́run nìyẹn wà ọlọ́run wá ń jẹ́ oyè ànábì ń ṣèrè gúnlẹ́rì ànábì àtàwọn sábà pé èmi mú kó èmi yín papọ̀ tẹ́mi yín ò fi ya pa ara yín bí ara ti ń bára ṣe bẹ́ẹ̀ lẹ́mí náà ń bá ẹ̀mí ṣe Suratul Anfal ó yí ó gbogbo ẹni tí ń bá ń jẹ́ kèfèrí tí ò sin bó ti yẹ kó sin dábàá lóko rẹ̀ ọmọ jẹ́ kìí tún wá sí dábàá lásán èyí tó worst jù nínú dábàá ni Suratul Anfal ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kọ̀kọ̀ bí kò mọ̀ sọ̀rọ̀ àwọn màláìkà kọ̀kọ̀ ni wọ́n àárí wọn ọ̀rọ̀ àwọn àlìjẹnú àárí wọn gbogbo ń tọ́ba jọ bẹ́ẹ̀ yẹn Suratul Anfal sọ̀rọ̀ nípa ẹ̀ Suratul Anfal ń jẹ́ oyé wa pé kèfèrí ọmọ ní owó wọ́n sì máa ná sójú ọ̀nà pé fẹ́ pa ní àmọ́ tí wọ́n bá náwó yẹn títí takunu alaihim hasra yóò padà dìjẹ́ ka fún wọn wọ́n padà jẹ́ ka ní orí ẹni Suratul Anfal njẹ́ oyé wa pé mùmínì níta bá pé mùmínì gidi kì í ṣe gbéraga kì í sì ṣe èmi rè èmi mo tó báyìí Suratul Anfal njẹ́ oyé wa pé bí fìtínà bá ṣẹlẹ̀ la tusibanna alladhina zalamu minkum khassa àwọn tó bá dá wàhálà lẹ́nìkan tí ó fèrè fa bí wàhálà bá ti ṣẹlẹ̀ ó ní ẹ má jẹ́ wàhálà ó ṣẹlẹ̀ o ẹ dábọ̀ wàhálà ìtẹ́kùn fitna ẹ dábọ̀ wàhálà torí tí wàhálà yẹn bá ṣẹlẹ̀ tán àwọn tó jálábò sí nìkan kí àbí ọkàn mọ́ yọ kọ́ lórí rẹ̀ Suratul Anfal ń jẹ́ kó yé wa pé mùsùlùmí tí a bá níjà parí ìjà parí ni ẹni tó bá ń bájà tó bá ní ìjà ti tán o lọ́dọ̀ tiẹ̀ náà gbọ́dọ̀ sí kínní ọgbọ́dọ̀ tán Suratul Anfal njẹ́ ó yẹ wa pé ẹ má jà bọ́ ọlọ́run àtòjíṣẹ́ ọlọ́run àmánà tí mo sì gbé fún yín tí sẹ́sìn ẹ má jàǹbá àmánà náà tẹ́ẹ̀sì mà Suratul Anfal jẹ́ ó yẹ wa àwọn díẹ̀ tá a lè kárí inú tá a ti kà kọjá ibi tí a ti gbé kéwó lónìí kí afa lọ sí Suratul Anfal gbogbo ẹni tó bá má lọ Kùránì lọ́wọ́ àtẹ̀yìn ní ansẹ̀t ẹ sí Suratul Anfal aya seventy three ọlọ́run fẹ́ kó yé mú mi ní pé inú ta torí ẹ̀sọ́ sọ́lọ́tọ̀lẹ̀ àǹfààlì kalẹ̀ òun ni pé mùmíní lọ́rẹ̀ kẹfìrí mùmíní kì í yan kẹfìrí ní ọ̀rẹ́ ayò mùmíní sí mùmíní ni wọ́n máa bára wọn ṣọ̀rẹ́ ayò kẹfìrí sí kẹfìrí wọ́n máa bára wọn ṣọ̀rẹ́ ayò kò túmọ̀ pé mùsùlùmí ó wá rí kẹfìrí ní ọ̀tá tí ó máa àmọ́ ọ̀rẹ́ ayò ni ọ̀rẹ́ tó ṣe pé gbogbo ń tà ń bá ń jọ ń ṣe ní kọ̀rọ̀ ní gbangba àjọ ń ṣe kí ni àjọ ń ṣe ni ìwọ á sọ pé ká yẹn múmìnir lọ́rẹ́ ayò kò túmọ̀ pé kèfèrí á sọ dọ̀tá èyí bá jára àdúgbò ẹ̀tọ́ àdúgbò á fún èyí bá jẹ́bí ẹ̀tọ́ mọ̀lẹ́bí á fún èyí bá ń bá wa ṣe ẹ̀tọ́ ìbáṣe á fún bá ń ka Suratul Anfal ṣe é tí mùsùlùmí bá yan kèfèrí lọ́ta òfò ni ó máa ibẹ̀ fún òfò ni ó bá darí báńkà suratul Anfal. A'udhu billahi minash shaytanir rajim. والذين كفروا بعضهم أولياء بعض ọlọ́ni walladhina kafaru ẹ ráwọn tí a bá jẹ́ kèfèrí ba'duhum awliya'u ba'din àwọn ni ó máa ṣọ̀rẹ́ ara wọn apá wọn ni ó máa jọ́re fún kan wọn sẹ́mi pé túmọ̀ pé kèfèrí wọn jọ máa sọ̀rọ̀ kèfèrí wọn náà ni mùsùlùmí kò ní bá kèfèrí dá ọ̀rẹ́ ayò tọ́lọ̀ bá ń sọ pé walladhina káfàrú àwọn tí kan wọn ni fún apá kejì ṣe é mọ̀ pé bima fuhumil muqabala àwọn tí a bá jẹ́ múmìnì náà apá kan wọn náà ni ọmọ sọ̀rẹ́ ara tiwọn náà kò ní já pé múmìnì kan wà lọ yan kẹfìrí ní ọ̀rẹ́ ààyò kẹfìrí kan ló sì gbọdọ̀ mú mùsùlùmí lọ́rẹ́ ààyò walladhina kafaru ẹ̀ láwọn tó jẹ́ kẹfìrí ba'duhum awliya'u ba'd àwọn kan nu àwọn apá kan wọn ni wọn máa fi apá kejì sí ọ̀rẹ́ ayò láàrin ara wọn sí ara wọn naam. illa taf'alu takun fitnatun fil Audi wa fasadun kabir. tẹ́ ẹ bá fi lè ṣe bí mo ti wí hun bẹ́ẹ̀mi ọlọ́run ti ní kẹ́ ẹ ṣe hun kí kèfèrí máa bá kèfèrí ṣọ̀rẹ́ kí mùmínì máa bá mùsùlùmí ṣọ̀rẹ́ ayò tẹ́kùn fìtínátùn. wàá lọ ṣẹlẹ̀ lórí ilẹ̀ o wà fasadun kabir ìbàjẹ́ ó sì ráyè jòkó sẹ́mi pé mọ̀mìnì tí n bá ń lọ bá kèfèrí dá ọ̀rẹ́ ayò sẹ́mi pé túmọ̀ ẹni kí gbogbo àṣírí mọ̀mìnì ní ọmọ sí kínní ní ọmọ tó fún níjọ bá fẹ́ wá yanjú ọ̀rọ̀ ẹ̀sìn kèfèrí náà máa dá sí yóò wá pẹ́ wọn kílẹ̀ fẹ́ sọ́ńbẹ̀ tí ò yé wa sẹ̀mọ̀kú yẹn ní ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àyè míì nílẹ̀ Yorùbá ń gbọ́ ọjà sí pé ọ̀rẹ́ pàtàkì tí ìmọ̀mù ní babaláwo ni ọ̀rẹ́ pàtàkì ìmọ̀mù babaláwo ni ìjà wo ni mùsùlùmí fẹ́ bá kèfèrí ń jàmá ọ̀rọ̀ wo ló fẹ́ bá sọmọ́ tí mùmí ní kaba ń pè ní kèfèrí yóò ní ẹ̀ ìmọ̀mù yín àjọ ń ṣe ni. Kaba, ẹ̀yin ọmọ yìí fẹ́ da nǹkan rú àwọn bàbá yín àwa pẹ̀lú wọn bá ti wà rí wọ́n ń gba nǹkan lọ́dọ̀ àwa náà ń fún wọn ní nǹkan ẹ̀yin kàn di ẹ̀ kàn fẹ́ da fìtínà ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ wọ́n fasadun kẹbíir ìbàjẹ́ ńláńlá sì ni ìtumọ̀ ẹni pé gbogbo ohun tí àwọn kan ṣe tí ń lọ bá kèfèrí sọ̀rẹ́ wọn níjọ́ tẹ̀yin bá ń sòdodo ẹ̀yin ni wọ́n máa bà ló kọjẹ́ ẹ̀yin tẹ̀ ń sòdodo ni wọ́n máa bà ló kọjẹ́ lọ́lọ́run fi ní walladhina kafaru. ẹ ẹ ráwọn tó jẹ́ kèfèrí wọn àwọn lọ́yẹ wọn máa ṣọ̀rẹ́ ara wọn ìwọ mùmínì kí ló ń wá lọ́dọ̀ pásítọ̀ ọ̀rẹ́ àyòwò gan-an ni wọ́n àti pásítọ̀ sí tẹ́ ẹ bá jára àdúgbò ẹ fúnra yín lẹ́tọ̀ọ́ àdúgbò ẹ má sì mí gbọ́ o tẹ́ ẹ bá jọ wà nù ẹbí ẹ fúnra yín ní ẹ̀tọ́ ẹbí ẹ má sì mí gbọ́ o tẹ bá ní nǹkan tó dà yín papọ̀ ẹ yanjú ẹ pẹ̀lú àlàáfíà ẹ má sì mí gbọ́ o àmọ́rẹ́ ayò ìtumọ̀ ẹni pé àwọn táàjọ máa yanjú gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn bó ti yẹ kó ṣe kínni kò rí táàtúnjọ máa yanjú ọ̀rọ̀ ayé pé a ah, mùsùlùmí làwa o bí islam ti ní ká ṣe yíre o mùsùlùmí làwa o bí islam ti ní ká ṣe yíre o mùmínì làwa o ní ti islam là kalẹ̀ rí o báyìí láti ṣe ah, ọ̀rẹ́ mi ò sí ní tó fẹ́ ṣe yí báyìí báyìí ni kò tíì tọ́ra àyà báyìí takò ń tọ́ fẹ́ ṣe yìí ba báyìí takò ń tọ́ fẹ́ ṣe yìí báwọn sálàfù ti ń ṣeré báwọn sàábé ti ń ṣeré báwọn múmìnì ti ń ṣeré ẹni tí yẹn máa bá dámọ̀ràn arú eléyìí òun kò gbọ́dọ̀ jẹ́ kèfèrí o kò gbọ́dọ̀ jẹ́ kèfèrí àmọ́ gbogbo orú mọ̀ràn náà làgbà fáàmì náà ń dá pẹ̀lú pásítọ̀ làgbà fáàmì náà ń dárú ẹ̀ pẹ̀lú babaláwo pé ọ̀rẹ́ ìyàwó mi mọ́jú lálẹ́ àná kọ́dà kò sùn tílẹ̀ fi mọ́yò ní àá. ọ̀sẹ̀ kan bẹ ó bá ti wee. kò ní bí afẹ́ ẹgbẹ́ rẹ̀ fún pé ẹ bá lè ṣe rúkìá fún tọ́ba bí ní ẹgbẹ́ rẹ̀ ọ̀rọ̀ rúkìá ni ọ máa bá sọ ọ̀rọ̀ hábà ò lè máa sọ Ọrọ ọkọ̀ ò lè máa bá sọ bí fi ń sagbára náà ni ó ṣe wá dá a pèpè lọ́bí abájára àdúgbò á fún wọn wọn tuntun sọ. tábàjọ wa nínú ẹbí àṣẹ̀tọ̀ ẹbí àmọ́ ọ̀rọ̀ pé a yanjú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ayé tí ó nídìí ká wà ràn lọ́wọ́ láàrin ara wa sí ara wa mùsùlùmí ò ní bùkátà sí kèfèrí ńbẹ ṣé Islam ò pé mọ́ ni nta bá wá bí tá a bá wá nǹkan kan tí tá a bá rí nínú Islam àyà tọ́lọ̀ ń sọ pé al-yawma akmaltu lakum dinakum àyà yẹn dirọ́ nìyẹn àyà ọlọ́run ò sì lè jẹ́rọ́ Awala, wala, wá la ṣèwádìí la bí àwọn tó ní mímọ̀ jù wá lọ tá a bá fi lọ àwọn tó ní mímọ̀ jù wá lọ láwọn tó jẹ́ àfa wa wọ́n ṣàlàyé bí wọ́n ti yanjú ẹ̀ nínú ẹ̀sìn wa ò ní bùkátà sí ẹ̀sìn míì ẹ̀sìn míì ní ní bùkátà sí wa ẹ̀sìn wa pé ànábì wa ni wọ́n sọ̀kalẹ̀ gbẹ̀yìn òun ni wọ́n fún ní tíra gbẹ̀yìn òun ló kó tíra rẹ̀ ló kó gbogbo tíra tó kù sí inú kí là ń wá kiri ọ̀rẹ́ wo là fà gbà kọ́dà fà kéékèèké ọ̀rẹ́ wo lè fẹ́ máa dà papọ̀ pẹ̀lú babaláwo ìyẹn ló fà á tí bàjẹ́ fi pọ̀ lérí ilẹ̀ torí sábà pé ń tà ń bá lọ́wọ́ babaláwo náà là ń bá lọ́wọ́ àwọn oògùn tó burú gan tí babaláwo mi ò lè ṣe afáwọn ṣe kí ni ká pè yàn láàfáà nù Islam ká máa bá ṣe babaláwo lọ́wọ́ rẹ̀. kápẹ́ yẹn láàfà ní Islam kọ́ máa bá àwọn yẹn lódò lọ́wọ́ ẹ̀ bí òlà níbi mú yẹn lọ́wọ́ ẹ̀ lódò kápẹ́ yẹn láàfà ní Islam kọ́ máa ságbẹ́rẹ́ fáwọn èèyàn kọ́ máa gún ọ̀sẹ̀ fáwọn èèyàn kò sí ní tó bí àwọn tẹ́ ẹ bá di tí wọ́n ń serú ẹ̀ wọ́n ti dá ọ̀rẹ́ ayò pẹ̀lú àwọn kèfèrí ọlọ́run sọ pé ọlọ́run sọ pé akílódé walladhina kafaru àwọn tó bá jẹ́ kèfèrí ba'duhum àwọn ni ẹjẹ́ wọn máa ṣọ̀rẹ́ ara wọn ẹ̀yin tẹ́ jẹ́ mímú nínú ẹ̀ máa ṣọ̀rẹ́ ara yín illa taf'aluhu. illa taf'aluhu takun fitnatun fil ard tẹ́ ẹ̀ bá lè ṣe bí mo ti wí òun wàhálà ọ̀sẹ̀lẹ̀ lórí ilẹ̀ wàhálà òun lè rí tí ìjábá dé láàrin mùsùlùmí àti kèfèrí tí wọ́n sọ pé a. Ah, ṣé báwa tẹ fẹ̀yìntì náà ni àbí wọn sọ bẹ́ẹ̀ ọkùnrin kan lọ́tọ́dún mẹ́ta mẹ́rin nísìn ní kútọ́nù ń bẹ̀ wọn ní sọ̀rọ̀ sàkàsàkàsàkà pé a àwọn alájẹ́ jimá yín ó kún ṣé báwa la máa bá ti ṣe fún jimá yín tó fi kún táwa bá fẹ́ kí jimá wọn ó kún máa tún máa ń tà sí gbígbà tẹ́ ẹ̀dá jimá wọn lẹ̀ síbi ẹ̀ wá bá wa àbóhùn tẹ́ wá bá nàkọ́ yìí gbàtẹ́ ìdájí mọ̀ yín lẹ̀ síbóhùn wá bá rí i ń kan rẹ̀ ṣe ni ó balẹ̀ àwọn afa wa dákẹ́ wọn ò lè sọ nǹkan kan mọ́ ọlọ́run fi ní ilà tẹ́fàlù tẹ́ ẹ̀ tí kálukú ọba dọ̀rẹ́ tiẹ̀ sí tẹ́kùn fitna wàhálà ó ṣẹlẹ̀ fasadun kabir ìbàjẹ́ ni ó wà pọ̀ ìbàjẹ́ lọ́pọ̀ nísìnyí mùsùlùmí fi gbé islam dání tí wọ́n fi kèfèrí sagbára ara àbàjẹ́ tó ojoojúmọ́ náà ní sọ̀rọ̀ yìí Haji Ismail ní ajọ́ ń kọjá ni ara àbàjẹ́ nù gbogbo àwọn ìyá tó dé dàbọ̀rùn borí ni wọ́n lọ sọ́ọ̀sì ń wọn ládùúgbò wa yìí náà ni atún páàkì mọ́tò atún pè wọ́n pé bọ̀lẹ́ tí ń bọ̀ wọ́n ní chọ́ọ̀chì ni akílẹ̀ wa lọ sí wọn làwọn lọ sàdúrà ni ẹ̀yin ẹ̀sẹ̀ mùsùlùmí ni eléyìí ní ìyá lòun ìyá mùsùlùmí gbogbo àwọn àwọn wá gbígbà àdúrà kì í náà ni kò sí ní tọ́fà àwọn náà discover pé gbogbo àwọn ọ̀gá àwọn àtàwọn ọ̀gá ṣọ́ọ̀ṣì wọ́n jọ ń ṣe kíní wọ́n jọ ń ṣe ní àwọn afá náà ní ń ṣẹbọ ní ń sógun fáwọn pásítọ̀ àwọn pásítọ̀ náà tún ń dá àwọn afá náà lóògùn wọn bá ti yẹra wọn jọ jòkó wọn mọ ẹsẹǹjì ẹbọ sí àtàwọn babaláwo náà ọlọ́run fi ní wá fasadun kẹbíir ìbàjẹ́ wà pọ̀ lérí ilẹ̀ ìbàjẹ́ ńlá ni ó fi já pé mùsùlùmí ẹ̀sìn odidi ni tí ò ní bùkátà sí àti sáyé wa inú islam láti ṣe àti ṣẹ̀sìn wa inú islam láti ṣe. Suratul Anfal fẹ́ pè wá ṣàkíyèsí pé ẹ má dá ọ̀rẹ́ ayò pẹ̀lú kèfèrí o walladhina kafaru ẹ ẹ ráwọn tó jẹ́ kèfèrí yẹn ba'duhum awliya'u ba'd ẹ jẹ́ wọn máa ṣọ̀rẹ́ ẹ má bá wọn dọ́rẹ́ ayò illa taf'aluhu tẹ́ ẹ bá ṣe bí mo ti wí hun wàá lọ ṣẹlẹ̀ lórí ilẹ̀ wa fasadun kabir ìbàjẹ́ tó sì lágbọ́ máa ṣẹlẹ̀ ìbàjẹ́ náà lẹ́rìí ti ń ṣẹlẹ̀ o gbẹ̀ntì bá wa ń sọ ọdún táwa ń sọ yìí nísìnyí àwọn babaláwo àtàwọn afọwọ́ apàdípọ̀ wọ́n máa bàjá wọ́n jọ bàjá ní tọrọ kan náà ní àwọn tó yẹ kájọ sọ̀rọ̀ papọ̀ kájọ fẹ̀sìn lọ́lẹ̀ wọ́n ti lọ lọ́dípọ̀ mọ́ kèfèrí fitina wa ṣẹlẹ̀ wa fasadun wọ́n wà bàtà àwọn mùsùlùmí jẹ́ lórí ilẹ̀ àwọn ní ń bá ti mùsùlùmí jẹ́ lórí ilẹ̀ o àwọn ní ń bá ti wọn jẹ́ o nínú Suratul Anfal nínú tó fẹ́ yẹn fún wa ìkan tún nìyẹn ó di twenty two èyí tí ó máa twenty three inú sọ́tò làfàl ní tí wọ́n torí ẹ̀ sọ kalẹ̀ bá mi lọ sí àyà sixty àyà wọn àti ké náà níjó ní lẹ́yìn náà kí n tó kó omi tí mo ti fẹ́ bọ́ sí àyà mi hùn ṣe mọ̀ pé àyà yìí ó sọ̀kalẹ̀ láyà nabi wa Muhammad tọ́lọ́ ní walladhina kafaru ẹ̀ ráwọn tó jẹ́ kèfèrí ba'duhum ṣe mọ̀ pé njẹ́ ó yé wa pé kèfèrí ò ní tán lórí ilẹ̀ nu tálíkì àmọ́ ọlọ́wọ́ fi dé kò sí gbìyànjú tá a lè ṣe kò sí wàhálà tá a lè ṣe kò sí pèpè tá a lè pè tí kèfèrí ò lórí ilẹ̀ o kò lè tán tó tán kò sí ní tí fẹ́ jẹ mẹ́nu àmọ́ lọ́n fẹ́ jàre kó wá ó ti rán ànábì ọlọ́n fẹ́ jàre kó wá ọsọ alukura nìkalẹ̀ ọlọ́run fẹ́ jáde kó wá ọwá ní káwọn èèyàn máa jogún àga nẹ́bì tí wọ́n ti máa jogún ẹ̀ lọ́nà tálíkì àmọ́ ọlọ́run èsì kínní wọ́n sì máa jogún alukur'an bí wọ́n ti máa jogún alukur'an lọ́nà tálíkì àmọ́ ọlọ́run torí pé kọ́lọ́n lè jàre àwọn tí ó wọ̀ náà ẹni tí ó bá wọ̀ náà kò sí ní tẹ́wìí fún yọ̀ náà ni ìwọ́n tó ti ń ṣe wáàsí ìwọ́n tó ń pèèyàn ntọ́ka wọ ni kò sọ ntọ́lọ́ wíire o ntànẹ́bí wíire o kì í bọ́ ọba ti sọ fún tọ́ba ti gbọ́ tí ọba gbọ́ ọrùn ẹ̀ ló ṣe kí ni lọ́sẹ̀kù sí ọlọ́run bá wọn sábẹ́ sọ̀rọ̀ ní onígbé wọ́n lẹ̀ dínà káfàrú àwọn tó ṣe kèfèrí ba'duhum awliya'u ba'd àwọn kèfèrí wọ̀nyí ẹjú wọn máa bára wọn ṣọ̀rẹ́ tọ èyí náà ń bá wa náà sọ̀rọ̀ lónìí pé tọ àwọn kèfèrí ní ọmọ bá bọ́lọ̀ ti bá wọn tàwọn kọ́ sọ̀rọ̀ náà ní tó ń ṣe kí ni ń bá wa náà sọ̀rọ̀ torí Al-Qur'ani ọmọ jẹ́ Al-Qur'ani lọ́tàlẹ́kẹ́ ìdí ni. ìtumọ̀ ẹni pé kèfèrí ò ní ṣe kíni kò ní tán lórí ilẹ̀ àmọ́ ntọ́ka wa ni pé àní bá wọn dá ọ̀rẹ́ ayò ọ̀yà bá ń lọ sọ́pọ̀ lànfàl ká bọ́ sí pọ́ìntì mi. wa'iddu lahum mastata'tum min quwwatin wa min ribadil khayl turhibuna bihi aduwwallahi wa aduwwakum. وآخرين من دونهم لا تعلمونهم الله يعلم ìdí pàtàkì tí ẹ bá wá àyà wọn ọba mi ń sọ ń bẹ pé wa'iddu lahum ẹ palẹ̀mọ́ fún wọn mastata'tum gbogbo ń tẹ́ bá lágbára min quwwatin wa min ribatil khayr ní nǹkan agbára àwọn nǹkan ìjà tó dáa wàmí rìbá tẹlxayil kẹ́ẹ̀dẹ̀ di gàárì ẹ̀sìn kẹ́ẹ̀ di gbogbo ọ̀nà tọ́ta ọgbà wọlé òun ni wọ́n ń pè ní rìbá tẹlxayil mọ̀rọ́bátọ̀ ntí ń jẹ́ mọ̀rọ́bátọ̀ ni kéèyàn di ọ̀nà tí ọ̀tá lè gbà wá bani ọlọ́run wá pàkíyèsí wa pé ẹ múra kalẹ̀ fọ́ta gbogbo ọ̀nà tí wọ́n sì gbà wọlé ẹsẹ̀ kínní ẹ di ẹ má jẹ́ wọ́n wọlé sí yín la kì í ṣe pé di tọ́lọ́n fi ní apalẹ̀ mọ́ pẹ̀lú gbogbo ntá a bá ní nìkan jà. Ja kádẹ̀ dí gbogbo ọ̀nà tọ́tọ̀ gbà wọlé kì í ṣe pé láti lọ pààyàn kì í ṣe pé láti lọ jálùyàn kì í ṣe pé láti lọ bàtà àwọn míì tí ì ṣe mùsùlùmí ká lọ bà tiwọn jẹ́ ìdíhùn kọ́ ọlọ́run wá sọ orí sí pàtàkì tá a fi nípalẹ̀ má bá wọn wá nítorí ìbú nàbí yìí. àwọn àpalẹ̀ mọ́ tí mo ní ẹ ṣe ohun tí mo fi ní ẹ ṣe ni pé ẹ fi dẹ́rù ba ọ̀tá ọlọ́run àtọ̀tá tiyín náà ẹ lákèsí ẹ wòjọba lápèjúwe mo fẹ́ ṣe o tí a bá fẹ́ rán àwọn ọlọ́pàá síta kí ni wọ́n gbé fún wọn ìbọn wọ́n tún fún wọn ní kóńdó wọ́n tún lè fún wọn ní bùlálà wọ́n palẹ̀ má fáwọn ọlọ́pàá wọn àmọ́ wọ́n sọ fún wọn pé ẹ má ṣe kí ni ẹ má pààyàn sẹ́ẹ̀rí tí wọ́n gbé lọ́wọ́ wọn ẹni bá ti rí ẹ̀rú ṣe kí ni ẹ̀rú ó ẹ̀rù bíbà àwọn náà ní Islam fẹ́ kìí ṣe pé ká máa lù yẹn ká máa pààyàn rárá o tọ́ba ní ká palẹ̀ mọ́ wà á ìdù láhùn ẹ palẹ̀ mọ́ fọ́ta mọ́sítàtà àtùn pẹ̀lú àwọn agbára tipa yín bá ká minkun watin láwọn nǹkan agbára tó jẹ́ aláàlí mo ti sọ yìí oníjẹ̀jọ mi ò ní padà síbẹ̀ mọ́ lẹ́ni wàmí ribatil khayl kẹ́ẹ̀sì di gàárì ẹ̀sìn yín gbogbo bí tọ́tọ́ bá gbà wọlé kẹ́ẹ́ páàkì gẹ̀ẹ́sìn yín síbẹ̀ ọlọ́run wá sọ̀dí tí ó jẹ́ ẹsẹ̀ bẹ́ẹ̀ kò ní kẹ́ pa wọ́n kò ní kẹ́ àwọn lè mọ̀ kò ní ẹ̀ lọ́jàlù wọn ọwọ́ ni ta fi ní kẹ́ bẹ́ẹ̀ ni pé tí a bá ti rí yín ẹ̀rú ó ṣe ni ká dẹ́rù bà wọ́n lásán náà ni. ẹ wò nísìnyí ọlọ́run kó bá wa fi nàìjíríà láyàbalẹ̀ ìlú èkó tá a wà ọlọ́run kó fi wá láyàbalẹ̀ ẹ̀ẹ́dẹ̀ tí wàhálà bá dojú ẹ̀ tán ìjọba náà máa lo àyà yìí wọ́n ní kí wọ́n gbé àwọn masingom jáde kí wọ́n páàkì ẹ̀ sáwọn bọ́sítọ̀ọ̀bù àwọn síríìtì káàkiri àwọn tí a bá ń ṣèjàgbọ́n tí a bá ti rí kí ni wọ́n ṣe wọn ò ní yí o wọ́n kà páàkì ẹ̀ náà ni àwọn sọ́jà ó sì dúró wọ́n sì gbé ma lọ́wọ́ wọn gá kó dúró káàkiri gbogbo ẹni tó bá ti fẹ́ dàn kẹ́rù tó bá ti ní wọn kí ló ṣe yóò kọ́ àdúrà ẹ̀ torí ìbú nàbí hí àdúwà lọ́hì wà àdúwà kù ntọ́lọ̀ ń fẹ́ ká sínú torí sábà pé bí ọ̀tá bá rí i pé ò ní nǹkan kan tó fi jà yóò rí i pé pàwọ́ rọrùn láti kíni láti ka ọ kò tiẹ̀ ní fojú ẹ̀yìn mọ́ yóò wá sí ọ́ lè sè ni àmọ́ tó bá di pé wọn náà bá palẹ̀ mọ́ ẹ̀rù ó segin ni ẹ̀rù ó bá wọn náà torí ìbú nàbí yìí ẹ̀ kàn fi dẹ́rù bá wọn náà ni kì í ṣe pé kẹ́ẹ̀ fi segin ni ọlọ́run ò ní tẹ́kítù lówó nàbí yìí o kò ní ẹ̀ pa wọn o àmọ́ ẹ jẹ́ wọn ó rí pẹ́yìn náà gbéradì bí wọn bá ti rí pẹ́ gbéradì àwọn náà ó segin ni ó sùn sẹ́yìn ló fi já sí pé kí mùsùlùmí ó palẹ̀ mọ́ kì í ṣe pé kó máa pààyàn tabawa ń lu islam sẹ́ẹ̀mọ̀ pé níjì ìlú tí èsè lu islam náà gbogbo bodè tí wọ́n bá wọ ìlú kí ni ìjọba ó ṣe síbẹ̀ wọ́n kó immigration síbẹ̀ wọ́n kó sọ́jà síbẹ̀ wọ́n kó ọlọ́pàá síbẹ̀ wọ́n ṣe gbogbo eré omi ìjọba ọkọ̀ ọlọ́pàá síbẹ̀ eré òfurufú àwọn tí wọ́n máa ń tọ̀ ọ̀bẹ wà aráàlú àwọn tí wọ́n máa ń tọ̀ wọ́n wà kì í ṣe pé wọ́n fẹ́ pààyàn o wọ́n kàn fi ń dẹ́rù bà àwọn tó bá fẹ́ ṣe àìdáa ni kò jù bẹ́ẹ̀ lọ irú ẹ̀kọ́ yẹn lọ́lọ́run kọ́ wa nínú sóràtù àlàáfẹ́ ló fi ní níta ni ẹ mú nǹkan agbára ta ni ẹ wá kalẹ̀ ń àti ta ni ẹ di gàárì ẹ̀sìn kẹ́ ẹ dẹ̀ gbogbo dé yín níta fi ni ẹ ṣe bẹ́ẹ̀ kì í ṣe pé pa wọ́n o tolhibo nabihi aduwalahi wa aduwakum ẹ dẹ́rù bà wọn ọ̀tọ̀ lọ́hùn kẹ́rù ọmọ bà wọn pé àwọn ò ṣe é kọlù o àwọn tá a sì wúyìn náà ọ̀tá àtìyín náà ni wọ́n kẹ́rù ọmọ bà wọn pé wọn ò ṣe é ṣe kí ni wọn ò ṣe é kọlù o naam. وآخرين منهم منهم لا تعلمونهم الله يعلم ní tí ó jẹ́ ṣe wọn tó ṣe pé ẹrù para yín wọn wòye sára yín ara àwọn ọ̀tá ni wọn ọlọ́run wọn tí a bá wà fẹ́yìn náà bá ti dira gágá àwọn èyí ń gan wọ́n min quwwatin wa min ribatil khayl kákan fi dira kẹ́rù fi bá ọ̀tá náà ni kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ naam. وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون ṣé wàá rí gbogbo ntẹ bá ná ọ̀nà tọ́lọ́hún tẹ́ fi palẹ̀ má ọlọ́run ní yuwaffa ilaykum èmi ọlọ́run ó san yín lẹ́san rẹ̀ wa antum la tudlamun gbogbo ntẹ bá ná síbi tọ́lọ́hún èmi ọlọ́hún ní sàbòsí fún yín mo dá yẹn dúró mo wá fẹ́ lọ lórí twenty kínú twenty three ẹ jẹ́ wá lọ twenty four tó bá di twenty five ká wá dá dúró sẹ́rí jihad nínú Islam àbíkpá pè ní qital torí tá a bá lo gbólóhùn jihad ntí ń jẹ́ jihad pọ̀. Kama máa pèèyàn sójú ọ̀nà ọlọ́run ara jihad ni ká máa káàkiri lè ṣe wáàsí káàkiri ara jihad ni ká máa náwó ká máa fi pèèyàn sójú ọ̀nà ẹ̀sìn ara jihad ni jihad pọ̀ púpọ̀ àmọ́ ká kìtàl ìbára ẹni jà ìfèsì ara ẹni níjẹ́ kìtàl sẹ́rí Islam kì í jálùyàn ìmọ̀ dìfẹ́ǹdì ara ẹni ṣe rí dìfẹ́ǹdì òun náà èèyàn tó fẹ́ báyìí láfẹ́ dìfẹ́ǹdì ara wa òun afẹ́ jẹ́ kó yé wípé àwa rè é sọ̀tá o obìnrin wa tó gbà kọ́ o owó wa tó ná kọ́ ilẹ̀ wa tó gbà kọ́ ìsìláàmù láfẹ́ kó o ṣe láfẹ́ kó o islam bá ń jà jihad àbí wọ́n ń ṣe kìtàlù ní tí wọ́n ń wá lábẹ́ kìtàlù òun ni pé kẹ́nìyàn ó di kò sí dí jù bẹ́ẹ̀ lọ ló fi jásí pé àwọn ìjà tí wọ́n ń pè ní jihad ń gbà míì ìgbà tí ìlú mùsùlùmí méjì ń jà lérí ilé epo tẹ́ ń pè ní jihad mùsùlùmí kìíní ń kírun ìkejì ń kírun ìkejì ń gbàwẹ̀ ìkíní ń gbàwẹ̀ gbogbo nǹkan Islam lẹ́mẹ́yèjì jọ ń ṣe irú ìjà tó ṣẹlẹ̀ ń jọ sí láàrin Kuwait àti Saudiya ó ní tí ń jà sí tọ́lá méjì náà ní mùsùlùmí sí àtúnwá ní kí àwọn agbẹ́sìn wọn ń jà sí ni irú ìjà tí ń ṣẹlẹ̀ láàrin sondiya àti yemen lọ́wọ́lọ́wọ́ jihadu kọ́ ìjẹsìn kọ́ wọ́n ní tí ẹjọ́ rán láàrin ara wọn wọn ò lè pè ń jihadu fún wa kágbà torí suratul Anfal ó jẹ́ ká mọ kí nìdí tí mùsùlùmí fi ń kọjú sí ìyàn péjà ayá tí a bá níjà bá yá táwa náà wà dìde suratul Anfal jẹ́ ká mọ̀ bá a bá ti yọ̀ yẹn kó ń bẹ̀ bí mùsùlùmí méjì mi bá ń jà láì ṣe mùsùlùmí àti kèfèrí kì jihadu o wọ́n ní tí wọ́n ń ṣe kí ni ìjà lọ kánni láàmẹ́yẹ ọdún láàrin Iraq àti Iran àìmẹ́yẹ ọdún níjà lọ kánni láàrin Saudiya láàrin Kuwait àti Iraq tí Saudiya náà gbérí wọlé ìjà ń lọ nísìnyí náà tá a wà yìí náà láàrin Saudiya àti Yemen tí wọ́n ń jà gbogbo wọn pátápátá mùsùlùmí ni wọ́n ìjà ń lọ nísìnyí láàrin Súríà sí Súríà láàrin ara wọn tí wọ́n ti bẹ̀rẹ̀ ńgbà wọn bẹ̀rẹ̀ kí ni rọ̀bí ò lè rọ̀bí ìwọlé ń pẹ́ wọ̀ bí olè arọ́bí tí ogun lárúbáwá ń jáde tí a ń lé olórí wọn dànù ń jọ sí ti sórí àwọn àríwé olórí ibẹ̀ wọn àrí lé ń bẹ́ dì sí kò sì fara rọ́ dì sí gbogbo ẹ̀mí tó sùn kó tó sùn ń bẹ́ ń bẹ́ dì sí náà ni wọ́n ní ti mọ́sàrè lé wọ́n ní ti lébíà lé wọ́n tún ní ti Tunisia àwọn àrí lé òun sá lọ jẹ́dá wọ́n àrí ti sórí àlé gbogbo àwọn tí a ń jà tí a ń kọjú síra àwọn ìjì àdùn kankan ò sí ń bẹ̀ o wọ́n ń jàjà lu ara wọn fún ara wọn nítorí pé gbogbo wọn ni wọ́n ń kírun wọ́n ń gbàwẹ̀ wọ́n ń yọ sàká jihad wọn ni wọ́n ń jà tí sọ́ọ́sì làǹfààní jẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ yọ bàbá yàn jà nítorí ẹ̀sìn ni tọ́ba sì ti gbẹ̀sìn yẹn kò sí bẹ́ẹ̀ bá wà bí nǹkan mi bá wà dà yín papọ̀ kéèsì tìyín láàrin yín ni lọ́sọ́ọ́sì làǹfààní àyà thirty nine. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله Ọlọ́run ني وقاتلوهم ẹ وجا. wọn jà وقاتلوهم ẹ fèsì wọn kí حتى لا تكون فتنة títí tí wàá lò fi ní sí hátàlá takóna fitna. tí wọ́n ló fi sinmi. wàyàkóna dínú kó lóhó lílá. tí gbogbo ẹ̀ tí ó fi wá di tọ́lọ́hún tí wọ́n fi máa sin lọ́hún ṣe mọ̀ pé tàbátí láwọn téèyàn bá ń bá yẹn jẹ́ lọ́wọ́ bá sọ pé ah mo ti gba tọ́lọ́hún o kí ni ìjà ṣe ìjà ti tán ọlọ́ni wà kọ́ọ̀tì lógún ẹ bá wọn jà tí wọ́n alẹ́ òfin ní sí mọ́ rìsọ́ọ̀tì ìjà òun ni pé gbogbo ẹ̀sìn tí wọ́n sì wà di tọ́lọ́hún èyí tí wọ́n ń kírun nígbà wọ́n yọ sàká ẹ̀ wọ́n ń bàjá ìjà ẹ̀sìn kọ́ mọ́ nǹkan mi lẹ́sẹ̀ kíni lẹ́ ń jà sí lórí sọ́ọ̀tì làfà lè jọ yẹ wa pé ntọ́lé mú mùsùlùmí bá kèfèrí jà tí kèfèrí bá kọjú sí tóun náà wà kọjú sí padà ni pé kò fi gbà síláàmù ni tó bá ti ṣe àṣehádù Allah ilaha wọ́n ń jẹ àjẹ́hádù kan lọ́wọ́ kèfèrí kan wá sá mùsùlùmí kan wá pàdé nǹkan náà bí ti ń sá lọ kèfèrí yẹn ò ní nǹkan jà lọ́wọ́ mọ́ nǹkan jà wà lọ́wọ́ kèfèrí yẹn bá ní àṣehádù Allah ilaha kèfèrí yẹn bá bẹ lórí mùsùlùmí yẹn bẹ́ kèfèrí yẹn lórí ẹ ṣeun mùsùlùmí yẹn bẹ́ kèfèrí yẹn lórí ọwọ́ díwájú ànábì wọn sọ fún ànábì pé mo ti ẹ̀ pàdé lágbájá bó ti rí mi tí mo yọ síbáyé ó ní àṣẹ àdó mo bá pa ànábì lọ́ọ́ pa kí ló wọn bàjá sí ó lẹ́rù ló bá tó fi ànábì ní àṣàkọ́ kìtà sọ́dẹ̀rà hù sọ lágbáyà rẹ̀ kọ́ mọ̀ pẹ́rù ni ṣé wọ́n lágbáyà rẹ̀ kọ́ mọ̀ pẹ́rù lọ́ba tó fi sọ lágbáyà mùsùlùmí yẹn wà ní wàhálà pẹ̀lú ntànàbí wí fún un kíá èyàn ní ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́yìn lẹ́wọ̀ ó tún wá pa mo rò pẹ́lú lọ́ba tó wá wá ó sèwọ́ lágbáyà rẹ̀ sọ ọmọ tó wà lọ́kàn ẹ̀ tó fi wí tí ló fi jásí pé ìjà tí mùsùlùmí wà báyàn jà yóò jẹ́ torí ọlọ́run yóò jẹ́ torí islam lọ́lọ́run fi sọ́ọ́kì làǹfààní jẹ́ ó yé wa pé gbogbo ìjà yókù èé ṣe jìdá kìí ṣe jìhádùú wàkọ́ọ̀tì ló hóm ẹ máa bá kèfèrí jà lọ. títí tí òfin ní sí wàhálà má láàrin ẹ̀yin pẹ̀lú wọn. gbogbo ẹ̀sìn ó fi wá di pé wọ́n fi gbogbo ẹ̀sìn fọlọ́hún wọ́n fi gbogbo ẹ̀sìn tó bá ṣe wọ́n ṣe fọlọ́hún ni. so bẹ́ẹ̀ bá ṣe la ilaha illallah kò sí ìjà tá a bàjẹ́ mọ́ o. a lè máa yanjú àwọn masail kí mọ́lá lè máa yanjú almasail kí là ní masail báwa ti rí ni bẹ́yìn ti rí ni rí ni báwa ti rí ni bẹ́yìn ti rí ni a sì lè bọ́ lọ́wọ́ eléyìí ń tálíkì àmọ́ ọlọ́run èdè láàrin mùsùlùmí sí mùsùlùmí gan àmọ́kọ̀ lọ bí kò pé ń kèfèrí o kò sí lọ bí kò pé lónìí bídíà kò lọ bí kò pé ń fásìkí àwọn gbólóhùn mẹ́ta tí mo sọ yìí lágbára gan bóyá mo sọ ń jẹjọ náà ká máa pè yẹn ní káfíìr ká pè yẹn ní mọ̀pútẹ́díò ká pè yẹn ní fásìkì kèfèrí ìtumọ̀ ẹni pọ́ máa ń nẹ́ni mọ̀tẹ́díò ìtumọ̀ ẹni pọ́ máa ń nẹ́ni fásìkì ìtumọ̀ ẹni pé kò níbi tó rẹ ọ̀hún tí mo fi tó rẹ ọjà síjú àlìkìyàmà ìwọ lọ́dọ̀ ẹni bẹ́ẹ̀ ta mùsùlùmí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni mùsùlùmí yẹn sọ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kọ́ wá pè ní kèfèrí gbólóhùn la ilaha illallah lásán ni kèfèrí yẹn wí lànàbí sọ fún pé sọ lágbáyà ni kò kírun kò gbàwé o eléyìí ń kírun eléyìí ń gbàwé ń yọ sàká ń lọ mọ́kà ń ṣe gbogbo ẹ̀ bọ́yọ̀ kírun kò káwọ́ mọ́yà lọ́ba ń pè ní bídíà bọ́yọ̀ ń kírun kò káwọ́ mọ́ lọ́ba ló ń bídíà ni bọ́yọ̀ gbó dìde ń rùkú lọ́ba káwọ́ mọ́yà lọ́ba ló ń bídíà ni ǹjẹ́ kí ló dé o ní àwọn àdìsí táwọn afá gbà wọn lànà bí máa káwọ́ mọ́yà tọ́ba ànábì máa dáwọ́lẹ̀ tọ́ba dìde ń rùkú ni gbogbo àwọn masáyìí wọ̀nyẹn kò tó tó pè yàn ló ń bí díà ìwọ tó ń pè yàn ló ń bí díà yẹ gan ó lè jẹ́ pàgbọ́ yìí tiẹ̀ ló kúrú sí tiẹ̀ kó o pé tiẹ̀ ráìtì ju yìí tí ìwọ mú lọ́wọ́ lọ torí mímọ̀ gùn ó sì lágbára fúdi eléyìí bí mùsùlùmí bá bá yàn jihad jihad tá à ń bá yàn à ń bàjà nítorí kó lè ṣe níjọ́ tó bá ṣe islam ta kò sí kíni kò sí jàmá o ni mo fi ní gbogbo òjà tí wọ́n ń jà ní gọ́ọ̀fù mara wọn máa ń gangan èmi ò rí jihad gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n ń kírun wọ́n ń gbà wọ́n ń yọ sàká wọ́n ń sin lọ́hùn àwọn ni wọ́n mọ tí wọ́n ń jà sí láàrin ẹnìkan wà á ní pé ń jẹ́ àdùfá wa ẹ bá pè ọ sí má da sí o sẹ́mi pé ti sí rí àwọn ń kórìsìrìsì àwọn èèyàn lọ ẹ bá pè ọmọ dáhùn o wọ́n lọ fi ọ ṣe jàgídíjàgan lásán ni o ìgbà kan náà wọ́n ti káwọn yẹn láti Nàìjíríà lọ ránù nítorí tí ìránù ń bá Iraki jàǹgbà wọn àwọn kan Nàìjíríà yìí mi ní dákọ wọn wọ́n gba kọ́ńtrátì àwọn kan Nàìjíríà yìí gba kọ́ńtrátì lọ́wọ́ ránù wọ́n wá ń kó àwọn ọmọ nàìjíríà lọ́ránù lọ́lẹ̀ fèsì iraki àwọn ti mọ̀ káwọn tó kó àwọn tí wọ́n ń gba kọ́ńtírátì ti mọ̀ kí wọ́n tó máa sàwọn ọ̀dọ́ lọ àwọn ọ̀dọ́ kan dán wọn kan bára wọn kó ń tírẹ̀nì àwọn fógun ni ti Syria náà àìmọye ọmọ òyìnbó ló kó London lamẹ́ríkà tọlọjọ́ ìwọ̀n ní Syria kínní kan ni wọ́n fi tẹ́ lọ wọ́n fọwọ́ ẹ̀ńtáìsì ẹlòmíì wọ́n ń bẹ̀sìn ẹ̀ńtáìsì ẹlòmíì tí wọ́n láwọn kèfèrí làwọn bá jẹ́ àtọ́wọn orí pé ah, ọ̀nà àlìjánà rèé àbí yẹn bá ti kú sí jihadu àlìjánà tara ni bẹ́ẹ̀ bá ti jẹ́ mùsùlùmí àti bàjẹ́ alágbára o anabi ni idha tawajaha al-muslimani bi sayfihima fakilahuma finnar mùsùlùmí méjì tí a bá kọjú ìjà síra wọn tí a wá yọ idà para wa anabi nífa kìlá ahoma àti kíní kejì wọn fi náà rí iná wọn lọ àwọn sábẹ́ ní ya Rasulullah fahadal qatil fama balul maktul agbọ́tẹni tó pààyàn bóun lè wọ́n náà torí pọ́pá mùsùlùmí fama balul maktul èyí tí àwọn apààyàn náà sóhun náà tó wọ́n ni anabi níbẹ̀ ni yóò wọ́n náà arada qatla sahibi torí pọ́n náà fẹ́ pàkejì wọn ọwọ́ ọ̀tọ̀ wọn kà yá sí ni. pẹ̀lú àwọn àdìsí yìí ṣe ẹni pé mùsùlùmí sọ̀rọ̀ bá jà mùsùlùmí sọ̀rọ̀ kọjú sí ó sọ̀rọ̀ sọ pé àfi kí n rẹ́yìn rẹ kí n gbẹ̀mí rẹ mùsùlùmí méjì tó bá kọjú síra wọn ànábì láwọn méjì ọmọ nẹ́ni wọn ọmọ nẹ́ làwọn méjèèjì ikhwatal iman ẹ̀sìn ni mùsùlùmí torí ẹ̀ jà bá a bá ti yẹ̀sì kó ń bẹ̀ ẹ̀ máa jà ẹ̀ máa parí ẹ̀ ni kẹ́ ẹ lè máa bá jẹ́mọ́mì ní a máa jà a máa parí ẹ̀ bá ń lọ sí suratul Hujurat tó bá sì wọ́ pé ní suratul hujarat tó bá wọ́ pé ní suratul hujarat èyí ó bá wọ́ kó pé nínú mẹ́tẹ̀ẹ̀ta suratul hujarat ọlọ́ni wà yín tọ́ ifatani minal mu'minina qatatalu fa aslihu baynahuma wà yín bagat ihdahuma ala al fa qatilu allati tabghi hatta ayaka. wà yín tọ́ ifatani minal mu'minina mìnínà kò tátàlù fa aslihu baynahuma. ẹ̀yin tẹ́ kéwú tẹ́ gbọ́dọ̀dúgba wá ẹ máa wo ntọ́lọ̀ ń lò nínú àyà yẹn o ó ní wà ń tọ́ ìfàtàní bí ikọ̀ méjì nínú àwọn tó jẹ́ múmìnì ìkíní múmìnì ìkejì náà kí lóun náà ìkìtàtàlù tí a bá ń bára wọn jà ẹ wo táyà tá a kà lẹ́ẹ̀kan wà kọ́ọ̀tìlù sẹ́mi ọ̀kọ́ yàtọ̀ sí èkè jájálù látara kọ̀tà làwọn méjì lẹ́kìnní ló ti wá kọ́ọ̀tìlú ìjà tó mẹ́mi lọ́wọ́ nù ìkìtàtàlú ìjà tí ò mú ẹ̀mí dání sẹ́rí pé látara kọ̀tàlà méjì ti wá kọ́ọ̀tàlà yàtọ̀ sí èkè tàtàlà ntí ó gbọdọ̀ ṣe láàrin mùsùlùmí mọ̀kọ́tàlà ntí ó máa ṣe láàrin mùsùlùmí ìkìtìtàlù ìjà tí ó mẹ́mi lọ́wọ́ mùsùlùmí ò gbọ́dọ̀ bára wọn jà ìjà pé ká búra wa ká parí ìjà ká bá lè gbára yín lójú tẹ gbára yín lẹ́sẹ̀ tọ̀ mùsùlùmí lè jà yìí o àmọ́ káwá ní dandan àwọn ayọ̀ ìdà àwọn ayọ̀ ọkọ̀ àwọn ayọ̀ ban láàrin mùsùlùmí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ tí n bá wá ń ṣẹlẹ̀ àwọn méjèèjì ṣẹ lọ́hùn kí mọ́lá méjì ṣe wọ́n ṣẹ lọ́hùn lọ́lọ́ngbà tọ́lọ́ fẹ́ sọ̀rọ̀ bí ó ní wà hàn ẹ máa bá wọn jẹ́ mi ó fi bọ́ hatta la takuna fitnatun tí wàhálà òfin ní sima wa yakuna dinu kulluhu tí gbogbo ẹ̀sìn pátá òfin di tọ́lọ́hún ẹ wá wọ àyín tọ ìfàtàní nínú ẹlẹmọmi nínú ìkẹta kò ní takọtalu kọsọbẹ kò sí ní ọdọ nínú kọtalu kọsọbẹ ekitatalu tí wọn bá ń bára wọn jà ìjà tí ò la ẹ̀mí lọ ẹ ọlọ́run tó wá nífa asílẹ̀ o ẹ̀yin tó bá rí báwọn méjì ń jà láàrin báwọn ẹ wá bọ́ síbi ẹ̀ parí ìjà wọn àpèyàn múmìnì kò túmọ̀ wọn ò ní í jà wàyí múmìnì ọlọ́run pé tọ́yífà àpèyàn múmìnì kò túmọ̀ wọn ò ní í ṣe ìyẹn ló fà á tíjà fi máa ṣẹ̀ láàrin múmìnì sí ìjọ́ ọmọ wáyé èyí tẹ́ ẹ bá wá kù tíjà ọkọ yín sínú fa asili hu ẹ̀yin ẹ wá ṣe parí ìjà láàrin ọlọ́run máa wá púpọ̀ ọlọ́run tó wá ní fàyín bàgá tí èdè ahùn má. bí kan bí kan nínú àwọn tẹ́ ń parí ìjà ń bá wá fẹ́ ṣàbòsí fún kejì tó ní sámù òun ò ní gbà àfikún òun sí tó wọn bá sí yìí náà ọlọ́run ọ̀yọ́kọ̀ ọ̀nùmú nífa pẹ̀lú ogo àti wùyí wọn yọkù nínú èyí ni wọ́n torí pé yẹn kèfèrí sí ló ń pè yẹn fásitì sí ọlọ́run fúnra ẹ̀ yọkù nínú ọlọ́run tó ní kọ́lọ́ tó wá yarí tó lóun ò ní gbà tó sáfẹ́ sàbòsí sá kò sí kó o mú mi ní ó sì fẹ́ sàbòsí ọlọ́run wa ni kíni. fàkọ́ọ̀tìlù lẹ́tì tẹ́bẹ̀kì. ìgbà òun lẹ́wàá dìde ìjà gidi ìjà tó nítumọ̀ ẹ wá dìde ẹsẹ lè tí o fẹ́ gbà wọn. bóun náà bá wà rí pé jàyí fẹ́ lẹ̀mí lọ wàkọ́ tẹ lọ́nà lómi ọ̀hún tó bá rí pé lẹ̀mí lọ ọ̀hún náà wà padà síbi àṣẹ ọlọ́run àṣẹ ọlọ́run ni pé ká parí ìjà fún wa òun náà gbẹ ẹja parí ẹgbà náà ẹhẹn ọba tí wàá gbà báwọn fàásìlìwú ẹ wá parí ìjà ń gbà náà. afa òwú kátìrà. وقاتلوهم حتى لا تكون فتنة. ẹ máa kulluhu lillah. àmọ́ tí ẹ bá ti ń bá wọn jà lọ ní tẹ́ ń torí ẹ bá wọn jà ní pé kí wọ́n lè sin lọ́hùn ni o kí wàhálà fi rọlẹ̀ kí wọ́n sì fi sin lọ́hùn bẹ́ẹ̀ bá ti wá lóhùn sin lọ́hùn ìjà la fẹ́ ṣe kínní fẹ́ bàjá mọ́tà fi wá gbẹ̀mí rẹ̀ jíjà bá ń ṣẹlẹ̀ láàrin mùmínì àá ṣe kínní àparí ẹ̀ ní àparí ẹ̀ ní inú suratul Anfal inú tó fẹ́ kọ́ wa nìyẹn. نعم فإن انتهوا فإن الله بما يعملون بصير náà bá sì ti parí ọlọ́run tí kò wá ń ṣe ọyá bá ń lọ sí aya forty five nínú suratul Anfal èyí ni ó máa jẹ́ nọ́mbà twenty five òun náà wà twenty ibẹ̀lá aya forty five òun nọ́mbà twenty five wọ́n wà forty five ọlọ́run fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kí ló fẹ́ kọ́ wa tá a bá pàdé ọ̀tá àwa lógun jihad kò sí jihad ńlẹ̀ báyìí o sẹ́mi pé mo tẹnumọ́ láti jù ní àwa kàn ń tọ́kí ohun tiwa ni wọn ọ̀rẹ́ nìkan kọ́ lọ jàǹbì kan o kẹ́ gbọ́ mi yé dáadáa ibi tá a bá kéwú dé ibẹ̀ làwa ń tọ́ kéwú tiwa lọ torí sọ́dọ̀tò làǹfà làbá kí wúdi ọ̀rọ̀ ọjà nísìnyí sígínì nísìnyí sọ a sì gbọ́dọ̀ sọ àwa ẹnìkan kọ́ máa lọ sígínì àwọn ọ̀rẹ́ nìkan níjà wẹ́ẹ́ má sì mí gbọ́ yìí o ọ̀rẹ́ nìkan níjà àfẹ́sìn kì í dá fìtínà lẹ̀ àfẹ́sìn kì í dá wàhálà lẹ̀ àfẹ́sìn kì í dá rúkèrúdò lẹ̀ wa lẹ́kọ̀ọ́ ẹ̀yin mú mi ní o bí jihad bá wa yá tẹ́ bá wa lọ jihad tẹ́ lọ jà jihad. jihad ntí ó jẹ ẹran sí mo fẹ́ sọ fún yín àwọn tí mo fẹ́ sọ yìí ni ó jẹ́ kẹ́ rí àràn sí gbogbo tí mo fẹ́ kà síbi àyà yìí lẹ́ lò tẹ́ ẹ bá dógun tẹ́ ẹ fi ṣe kí ni ẹ fi ráràn sí ó yá ká. ya ayyuhal ladhina amanu idha laqitum fi'atan fathbutu. ọlọ́run ìdá ẹjẹ́ mú mi ní idha laqitum fi'atan tẹ́ ẹ bá pàdé èèyàn lógun báyìí tẹ́ ẹ jọ fèsì ara yín báyìí fàdíbùtù ẹ dúró tán ẹ̀dúró tán ẹ̀dúró tán ẹ fẹsẹ̀ nílẹ̀ ẹ má jẹ́rù wọn ṣe kíni ìyẹn tó fẹ́ bọ̀ ọjà tẹ ẹsẹ̀ kó ẹ fẹ́ jàtọ̀ wá ọ ọmọ kó yóò lé ọ níbi tí fi gbẹ̀mí rẹ ni ìwọ àtìyàn fẹ́ ja ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí lọ́kàn rí pé ẹni yìí mà ga ọmọ ṣe fìrí gbọ́n àwọn ọwọ́ rẹ̀ yìí tọwọ́ ọwọ́ kan tiẹ̀ tó tèmi méjì lọ́ba ṣe kíni kíni ó ṣe yóò lé ọ níbi tó bá ṣubú tó ká ọmọ kíni ó ṣe síbẹ̀ fún ọ wọn bá rí ọgbà ẹlẹ́ni onígbẹ̀mí rẹ̀ àmọ́ bó ti ga tó tó ṣe fi wọ́n tó ìwọ náà dúró pé ó yá bẹ́ẹ̀rù ó ti máa bà wọ́ lẹ̀rọ ọmọ bọ̀hún náà tọ́lá àwọn kan bẹ tọ́lọ̀ ń dá wọn ní akérèkòrò ẹlòmíì sì ju násánásá báyìí lọ kéèyàn ọ̀gá kọ́fẹ̀ kan sánmà tọ́ba gbà mú ó lè nápa bí kẹfẹ́ rí ti pọ̀ tóun wọ́n ti ní nǹkan ogun tóun idha laqitum fi'atan tẹ́ ẹ bá pàdé àwọn àjọ kan lógun báyìí fadhibutu ẹ dúró tán ẹ má sá ẹ takú tì án àwọn sábẹ́ lu àyà yìí gbogbo kẹfìrí ayé ní bẹ̀rù wọn nígbà wọn fẹ́ ja róòmù lógun ọba róòmù pa àwọn èèyàn rẹ̀ jọ ni ó ní ẹjẹ́ àṣẹ làákàyè o inna awùláyìl kọ́m ẹ̀ ráwọn ọjọ́ tá a fẹ́ bájà yìí yuhibbuna al-mauta wọ́n fẹ́ràn fún wọn fẹ́ ikú ni wọ́n wá kama antum tuhibbuna al-hayata ẹgbẹ́ bẹ́ẹ̀ yìí ti fẹ́ máa sẹ̀mí tẹ̀ fẹ́ kú mélòó làwọn musa mélòó làwọn mùmíní níjọ́ náà mélòó làwọn sa mélòó làwọn tábìlì níjọ́ náà mélòó gbogbo wọn àmọ́ wọ́n rí pé tí wọ́n bá dojú ogun wọ́n ṣe kíni wọ́n dúró tán ni wọ́n dúró tán ni idha laqitum fi'atan tẹ́ ẹ bá ti pàdé àwọn ọkọ̀ ogun báyìí fadhibutu ẹ dúró tán àwọn tá ń pè ń sábẹ́ yẹn mi ò mọ tí máa kọlẹ̀ lómi tí ó sọ̀rọ̀ sí sábẹ́ ah ẹ ẹ̀ máa wọ́n ti ń jẹ́ sábẹ́ ni ẹ̀ máa wọ́n ti ń jẹ́ sábẹ́ ni àwọn special people ni tọ́lọ́ ní ìdí pìpì àwọn fún ànábì lásìkò yẹ tírú wo ò sí nínú àwọn èèyàn yìí nínú àwọn ànábì ọlọ́run o irú wo ò sí nínú àwọn tí ń tẹ̀lé àwọn ànábì kan bí fún ànábì irú wo sì lè wáyé mọ́lẹ́yìn ànábì ẹ̀ẹ́dì mẹ́ni wọn bó ti rí ni. Ah, àwọn ọ̀rọ̀ ń bẹ bẹ́ẹ̀ yẹn bá sọ ẹni tí ń tẹ̀lé yẹn kọ́kọ́ ní ọkọ̀ sọ púpùrọ̀ ni ọ́ ah, ká nàbì sọ tó ju bẹ́ẹ̀ lọ wọ́n olódodo náà ni kéèyàn ó sùn lálẹ́ ká dágbére gbá lọ sùn kó sì dáná ọjọ́ kejì kó sọ pé tọ̀ nígbà mo dùbúlẹ̀ lánàá mo padà wá dìde ìn wá lálá o mo fẹsẹ̀ ara mi wá rìn mo dé kudus mo wá kó kudus mo wá gun sánmà lọ ìrìn mẹ́ka gan sí kudus oṣù mẹ́ta wọn fi ń lọ oṣù mẹ́ta wọn ìbọ̀ lóru òun náà òun ò sùn òun rìn lọ nífẹ̀ẹ́ tètè báyìí òun tó wá débi òun ò tún dúró òun tó wá gun sánmà lọ kọ́dà sánmà àkọ́kọ́ òun dé sánmà keje kọ́dà òun tún mìtì pẹ̀lú ọlọ́run ara maka ń pe wèrè gan ti ń pè ní ọwọ́ akílẹ̀ àpéwèrè lọkùnrin yìí àwa tá a lẹ́sìn tó lé sáré gan bá a bá lọ gan oṣù mẹ́tàlá fi ń lọ. Ozi sì sùn ó sì jí ní nsọ anabi ẹ̀rọ abakari abakari ẹ̀rọ anabi wọ́n dọ́dọ̀ abakari wọ́n sọ pé ọ̀gbọ́n tọ́rọ̀ rẹ sọ ó ní tọ́ba fi lè sọ bẹ́ẹ̀ bó ti rí nẹ́nu sáwọn tẹ àwọn tẹ fìrà yín wínu jọta anabi ńlọ Madina tí wá kí tí wọ́n pa àwọn ọ̀tá yìí kó lè rẹ̀ báyìí ọwọ́ ní àlè bọ́sẹ̀ di mi yìí kò sùn kí wọ́n rò pé yẹn wà ń bẹ̀ tí wọ́n bá wọlé ìtumọ̀ ni pé tí wọ́n bá pààyàn kí wọ́n pọ̀ àlè síbẹ̀ náà ni ṣé wọ́n lè ṣe é sáwọn tó fìlà rẹ wínú so o lè ṣe sáwọn tó fìlà rẹ wínú sáwọn tó fìlà rẹ wínú ah níjọ wọn fẹ́ jagun udu baba sixty àgbàlagbà tó ti wọ sixty something amúrú ibi tó ti jẹ mọ́ ọ̀rọ̀ ọmọ rẹ̀ kò lẹ́sẹ̀ kan kò lápá kan kò lẹ́sẹ̀ kan ń sánsẹ́ ẹni báyìí ń sápá rẹ̀ àtẹ̀sẹ̀ ẹni báyìí ni ọwọ́ ara àwọn ọmọ tí wọlé tí wọ́n jáde ọ ní kí àwọn ọmọ yìí ń ṣe kí ni à ń ṣe àyè àwọn ni wọ́n ń tẹ̀lé ànábì gan lógun ó dùn fẹ́ ṣẹlẹ̀ bí wọ́n ń tẹ̀lé ànábì lógun kankan ìgbà wo ni ó ní àá wọ́n á yọ mí lẹ̀ wọ́n á yọ mí lẹ̀ ṣé bí ẹlẹ́ni tó bá kú síbẹ̀ máa lọ àlìjánnà ni àyàwó rẹ̀ níbẹ̀ ni ni ó á yọ mí lẹ̀ ó wá pa àwọn ọmọ rẹ̀ pé tọ̀ ẹbí mi náà wá ní tí bá mú lọ́wọ́ bíi ti lápá kan yìí o èmi náà gbọ́dọ̀ tẹ̀lé yín dé ọ̀hún àmọ́ ní bàbá ti dàgbà kò sí ti ń bi eléyìí àọ́lẹ̀ ní yọmí lẹ̀ o baba sísì mi lẹ yìí bẹ́ẹ̀ bí ti mutí kàkí ilé púùlù lẹ́ba tí ó jòkó baba sísì lẹ yìí mi àbí mo kúrọ́ ni ile pulu ni yọ̀wọ́ gbẹ́dọ̀ àti níkà ń lọ ilé púùlù láàárọ̀ nu sáwọn tẹ́ fẹ́ fi ra yín jọnu wọn agbẹ́tọ̀ ọlọ́run pálí jẹ́ náà káwa náà oníṣẹ́ wo ló sí ọlọ́run pàṣẹ wa pọ̀ mọ́tàwọn èèyàn rí ṣíṣẹ́ tó ń ṣe yín wọ́n pamọ́ téèyàn rí ọwọ́ aṣọ ọlọ́run dálábò síbi tiẹ̀ baba yẹn lọ́ọ́ bá nẹ́bì fúnlẹ̀ direct ó ní yá Rasulullah mọ́ra àwọn ọmọ mi jẹ́ ń wọlé jẹ́ ń jáde wọ́n lè ń palẹ̀ mọ́ ogun anabi níbẹ̀ ni ó lè mi náà fẹ́ lọ anabi lọ́lọ́run ti yọ̀ǹda rẹ̀ ó níbo ló ti yọ̀ǹda ọlọ́run sọ pé laysa alal a'ma harajun ẹni bá fọ́jú ayọ̀ǹda rẹ̀ wàlá alal arọ́jì arọ́jùn ẹni bá rọ lápá rọ lẹ́sẹ̀ ayọ̀ǹda rẹ̀ ó ti rọ lápá kan ẹsẹ̀ kan wọ́n yọ̀ǹda rẹ̀ ó ní bọ́lọ̀ ń bá yọ̀ǹda òun wò ó ẹsẹ̀ kan tó kù yà tápá kan yìí òun fẹ́ ṣe láńkáláńká bẹ́ẹ̀ náà wàlìjẹ́ náà yóò gbà ń bẹ́ lóun kó yọ̀ǹda mi kí n lọ anabi ni ma ni ọmọ lọ sí nípa o ya Rasulullah tọ́lọ́wọ́n bá ní bínú èmi ń lọ o anabi lọ́lọ́wọ́n ní bínú sí ọ bàbá wọn lọ múra ogun apá kan ẹsẹ̀ kan lọ múra ogun ogun udu sì bẹ̀rẹ̀ nígbà tógun bẹ̀rẹ̀ tógun gbóná àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wà ń ká wọ́n ń dilé ọ̀tún lọ́sì ìwọ̀n alijanna wá ha ha ìtumọ̀ ni pé mò ń lọ àlìjánnà o mò ń lọ ìwọ̀n ṣe láńkàláńkà lọ́dọ̀ àní ogun òun náà wọ́n ń sẹ́ni tó bá lè sá ìnẹ́ tó lè nà lójú ẹ̀ báyìí wọ́n ti pọ́nmọ́ àkọ́kọ́ ojú ẹ̀ wọ́n pọ́nmọ́ kejì ojú ẹ̀ wọ́n pọ́nmọ́ kẹta òun náà sì kẹrin wọn. sáwọn tẹ́yìn sáwọn sàbí tẹ́yìn ọmọ sọ̀rọ̀ sínú sẹ́yìn lè máa káró léyìí nípa àwọn èèyàn kan kó tó ọlọ́run àwọn sábìkú àwọn tó ti gbájú àwàlú àwọn ní nọ́mbà wọ́n minal muhajirina láàrin àwọn ará Mákà àtàrà Madina wàlàdínà tàbàrùhùn bí ẹ̀sánì. àtàwọn tó tẹ̀lé àwọn eléyìí ń pẹ̀lú dáadáa kìí sàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú nǹkan mi o ọlọ́run tó fi kún pé pẹ̀lú. ọlọ́run ní ọ̀dí ọlọ́wà ni gbogbo wọn lèmi ti yọnu sí. ọlọ́run lóhùn ṣe kíni. ẹni tó lọ́n bá yọnu sí kí n tiẹ̀ pẹ̀lú ẹ̀ mọ́ kí n tiẹ̀ pẹ̀lú ẹ̀ mọ́ wọ́rọ́ bọ̀ wá ni wà wọ́n náà yọnu sọ́lọ́run. وأعد لهم جنات تجري من تحتها الأنهار mo tún wá pèsè àlìjẹ́nà fún wọn àlìjẹ́nà tá a kéwọ́n dọ́mọ̀ sọ́lá bẹ̀rẹ̀ àwọn olè ń wí gan àwọn àwọn ohun ẹ̀rù rán àwọn kan jáde ó fi Abdullah ibn Hudhafatu Sahami ó fi sọ̀gá wọn ó ní àwọn lọ sílùú báyìí àwọn olè ń wí gan ẹ̀mí wọn ni wọ́n fi dẹ̀ Islam mọ́lẹ̀ tó fi dòní ẹ̀jẹ̀ wọn ni Islam fi dòní ẹ̀mí wọn ẹ̀jẹ̀ wọn ni wọ́n fi dé Islam ayé láfi dé bá nígbà wọ́n dé lu tí wọ́n lọ wọ́n fún wọn fún ọba lẹ́tà ó débẹ̀ ẹ̀ sẹ́mọ̀ àwọn táwọn wí gan ẹ bá rí wọn bí Fúlàní ti ń dara wọn rí wọ́n ti mọ́ dà rẹ̀ tó ti gbé aṣọ káfà ní pé òun lè kú láàrin ọ̀nà aṣọ tó fi sìn òun yóò sì mú da ń lọ bí tíọ́ba lọ tiẹ̀ nù àwọn orí orí nǹkan kan rò jẹ́ ń sọ yìí tà níbi ìránṣọ́ bá kí sẹ́rọ́ kí n sáré sọ yìí hùn ìtàn wọn pọ̀ ìtàn wọn pọ̀ tí ọmọ pé ọmọ ká tómi ọmọ ṣe kíni ọ̀bọ lójú èèyàn nígbà tó dé ààfin ọba Kísírà bíi kí wọ́n kéèyàn gbìyànjú dìde pé ọyá ẹ lọ mú lóko Kwara àbókò Ọ̀ṣun ẹ wá náà yà wá lọ sí ọ̀dọ̀ ọba Amẹ́ríkà White House wọ́n ni wá lọ bẹ̀ anabi wa fún lẹ́tà pé kò mú lọ lẹ́tà tí mo wá fún pé kò mú lọ yìí ọ̀ jẹ́ nìkan gba fọwọ́ rẹ fún báyìí olèmi ni ó fún ọ wa gun nkúmi wa dọ̀hún wọ́n dọ̀hún tí wọ́n kàn rí ẹ̀ máa yẹn tó bá rí bí àwọn fúlàní ti ń dára nǹkan kan yẹn ẹni bá làwọn fúlàní ti ń dára tí wọ́n ti máa múra wọn àwọn òríjìnà wọn ni kì í sàwọn tó ti lajú o bẹ́ẹ̀ ló ti mú bẹ́ẹ̀ wọn làwọn sábẹ́ múra ń gbaná lọ́hùn bá dọ̀hún wọn kàn wò pé ah èwo lélẹ́yìí tí ò gbádùn tó yẹ wọ́n ní rọ̀ṣúlù láì lọ́rọ̀ mi wá wọ́n ní táwọn rọ̀ sí ó ní mẹ́lìkù kẹsàrọ̀ ọba kẹsàrọ̀ ni wọ́n rà sí ọba kẹsàrọ̀ wọ́n ní kí lọ́ọ́ fẹ́ bá sọ wọ́n ní fún lẹ́tà wọ́n ní kó mu wàhálà ànábì ní kí n fún yàtà ń bi yẹ́dì nǹkan fọwọ́ rẹ̀ gbani àtàwọn òpè àyè lè yá wèrè ni ọ̀ mẹ́ni tó fẹ́ fún ni wọ́n ní tó àwọn amúlẹ́tà wa onílò olóhùn náà onílò wọn takú síbi ànábì tó ànábì sọ fún òun ni pé kóhùn ó fún ní yádán ẹ wú ọkàn ẹ wẹ̀ tí ọ̀lẹ́ nìkan kan àfọwọ́n nìkan kọ̀lẹ́ lómi bẹ́ẹ̀ kí kí wọ́n lọ wíbẹ̀ sọ́rọ́ kì lẹ́nu géètì wọ́n fà á kọ̀gbà àwọn kan wọ́n kà wéré lélẹ̀ yìí ọba ń gbọ́ ariwo yẹn ọba ní kí ló dé wọ́n ní sọ fún pálí nìkan wọ́n lẹ́nìkan rọ̀ṣúlù láì kan jíṣẹ́ ọlọ́run kankan ni wọ́n mú lẹ́tà wá fún ọ kankan sẹ́mi kó àwọn olórí máa ń nílá káyìí ẹjọ́ wọlé nígbà tó wọlé lórí jalajala lójú wọn yọba pé yọ ẹgbẹ́ wèrè náà ni ẹjọ́ sí wèrè ń bí náà kí kárì ọba tó sì jòkó yìí àwọn onídàá ní àwọn ọlọ́bẹ ní àwọn oníkan tó lọ tí ń sọ lágídí ẹnìkan tó wọn fẹ́ gba lẹ́tà lọ́wọ́ rẹ̀ kó mú fọ́ba ó ní rárá sẹ́ ànábì ní kí n mú fún yádán bí yẹ́dì ọba lèmi mo jòkó yìí ó lọ́wọ́ rẹ̀ ló fi gbà ó torí ntọ́gà mi wí fún mi nù ọba ní kọ́mọ̀ bọ̀ kó mú lẹ́tà náà wà ní nasi báyìí ọba wa fọ ara ẹ̀ gbà wá ní mo ti jí sí ànábì ọba ní kí wọ́n já lẹ́tà yẹn yàn ká ó lè wọ́n lọ mọ arábìkì kanu yín tọ́lá àwọn yìí sọ arábìkì wọ́n gbà wọ́n ní ọ̀yà ká wọ́n sọ pé nínú lẹ́tà pé bismillah min muhammad rasulillah ila kisra adimin rum aslim teslam èmi mọ́mọ́ jíjẹ́ lọ́mọ lẹ́tà yìí wọ́n wá fi ránṣẹ́ sí wọ́tọ̀ jẹ́ ọba rúùmù gbàsílámù kálàfin ọba o òun lọ́ba tó ga jù láyé jọ náà Fárísì ní bá fà àti ẹjọ́ ń ṣe gbágága nígbà tí wọ́n fún lẹ́tà tó ka tán ó ní sẹ́ǹgbọ́n ẹni tọ̀hún ti jíṣẹ́ lẹ́tà ń tiẹ̀ ìgbà tó dúró sáà tó dígbé wọ́n ti ń ka lẹ́tà òun òkè tọ̀hún ti parí assignment òun bá jáde ń tiẹ̀ kó jáde ń tiẹ̀ lọ́wọ́ tó gbéra nǹkan mẹ́rẹ̀ ní bá ń lọ nígbà tí wọ́n kà tán ọlọ́kùnrin nìdá àwọn ló ti ń bójú fún yín lẹ́tà tán lóhun ti jíṣẹ́ ọ̀gá àwọn ohun ti lọ́n tiẹ̀ ó ní kí wọ́n fa lẹ́tà yẹn ya ó ní kí wọ́n máa wọ́kùnrin káàkiri owó òkúkú mọ̀ pé wọ́n wà ó òun kàn lọ́n tiẹ̀ nígbà tí ó dé jọ́fà anábì labọ̀ anábì ni àsọ́ba kísára ó fa lẹ́tà mi ya ni mazakallahu malka ọlọ́run ọ̀fọ̀ láàyè ya ṣé wọ́n lè ní kí wọ́n múru lẹ́tà bẹ́ẹ̀ lọ nísìnyí ò ní bẹ̀rù àwọn sọ́jà ọ̀sọ̀rọ̀ kì so ní bẹ̀rù wọn tí a bá ké mọ ọgán wò pé mi ká nábì ọ̀pọ̀ àìníkan ni òun jòkó nílé àtàyíṣà wọn rìn mí lọ sí wọn àtàyíṣà jòkó nílé wọn ní kí mi máa lọ sáwọn tẹ́ fi wéra yín nù sáwọn tẹ́ fi wéra yín àwọn tí ó mọ̀rún rán abdullahi abudu ìdáwọ́ tó sàmì tí ó mọ̀rún rán lọ sọ́dọ̀ ọba kan nígbà tó dọ̀hún tí wọ́n jẹ́ tí wọ́n dè wọ́n mọ́lẹ̀ ọba àwọn ní kí wọ́n gbé eh, epo gbóná kí wọ́n gbé kaná pẹ̀lú kòkó lọ́lá kí wọ́n máa sọ wọ́n sínú epo gbóná ló yẹ. tí wọ́n bá sọ kan síbẹ̀ èkejì ó pè mí lọ́kàn wọ́n tún máa dúpẹ́ mi ní ẹmú kẹ́tọ́ mílí yẹ kọ́kọ́ sèmi síbẹ̀ náà tó bá ń wo pé nǹkan ń sàwọn eléyìí ni a sọ kan sí epo gbóná nù yín ẹ̀yìn yòókù tó wá ń dúpẹ́ mi sẹ́mi àpọ̀ yẹ kí wọ́n máa gbọ̀n kí wọ́n sani wọ́n tún wá ń dùpẹ́ èmi lọ́kàn tí wọnú epo kó tó kẹlẹ́ yẹ jẹ́ ń bọ́ bẹ̀ fúnra mi tọ́lá àti ọ̀gá bá ti wọnú epo tọ́ba ti tán bá ti kọ́ àjẹ́nà tààrà ni. sáwọn sábẹ́ òun lẹ́wà sọ̀dà wàdà. Khubayb ibn al-Ard níjọ wọ́n mú ní mẹ́kà wọ́n mú wọ́n wá gbé lọ́bi tí bí kí wọ́n gbé yàn lọ́bi tó jẹ́ gbangba tí ó gba yóò ti máa rí báyìí bóun rí o gbogbo obìnrin mẹ́kà wá jáde ọkùnrin mẹ́kà wá jáde wọ́n wá fẹ́ wo ẹ̀sìn tí wọ́n fi sí lẹ́yìn ìgbà tí wọ́n jagun bá dárì tí ọwọ́ tẹ àwọn kèfèrí ń bẹ̀ tí kèfèrí náà wá fẹ́ ránró ẹni wọ́n kọ́ gbámú tí wọ́n kọ́ ránró lára lẹ́ni tí mo sọ̀hún nígbà wọn mú débẹ̀ ó ní amuhiluni ó sọ lè raka àtẹ̀yìn ní tí mo sáfẹ́ ni pé gbogbo ara mákèmí nìkan lè gbé dá ní báyìí tẹ́tẹ́ ẹ yọ̀ǹda mi kí n kíra ka méjì fún ọfọlọ́mi ọ sàlùwàlà ó kíra ka méjì pẹ̀lú fọkànbalẹ̀ ọwọ́ ni ọya èmi rí bẹ́ẹ̀ bá ti ṣe mí wọ́n wá já sí òwò wọ́n wá tọ̀bẹ̀ gbóná wọ́n wá tọ̀bẹ̀ gbóná wọ́n wá ní májẹ̀mú táàfin ní fọ̀bẹ̀ yẹrẹ ọ̀la òun ni kọ́ sọ́kọ́ padà lẹ́yìn ànábì ó ọwọ́ ní sẹ́ẹ̀rí tẹ́ wíhun èmi ò padà lẹ́yìn rẹ̀ kọ́dà bí mo tún ti wà yìí ìfẹ́ kẹ́gùn ogun bí tọ́wà ntẹ́ bá ṣe ní kẹ́sẹ́ kí ni wọ́n wá ń tọ́yì láti sọ pé àpá ọ ní ọ̀bẹ nínú náà yìí a máa rẹ̀ rẹ̀ ó ní gbogbo ntẹ́ bá fẹ́ ṣe lẹ́ẹ̀ṣẹ̀ ibi tí mo dúró sí yìí mi ò yí ẹsẹ̀ padà wọ́n sì bẹ̀rẹ̀ sí rẹ̀ ẹran ara rẹ̀ bẹ́ẹ̀ tẹ́mi rẹ̀ fi bọ́ sẹ́rọ̀ àdìjẹ́nà tí wọ́n ní wọ́n fẹ́ wọ̀ àṣẹ àwọn ni wọ́n lò débi gbogbo sẹ́tí wọ́n ṣe yìí pé n tẹ́ẹ̀fì ṣẹ́gun tẹ́ẹ̀fì dolórí láyé ìdáàlà kí tùn fi àtàn tẹ́ẹ̀ bá parí àwọn èèyàn tẹ́fẹ́ bá jà fájìbù tu ẹ dúró tán sáwọn eléyìí dúró tán àbí wọn dúró tán wọn dúró tán àwọn sábẹ́ yẹn dúró tán dídúró tán àwọn ìsìlámù fi ṣẹ́kù lónìí ká ní wọ́n họ́kí lójú ogun ẹ̀sìn báwọn yẹn ti họ́kí lónìí ni ìsìlámù ò ní dúró ìdáàlà kí tùn fi àtàn fájìbù tu tẹ bá pàdé àwọn ọ̀tá ẹsẹ̀ kí ni ẹ̀dùn tán ọ̀yà kan tọ́ kan tẹ bá wá dúró tán báwọn tẹ bá wá dúró tán báwọn wọ́dìkúrú lọ́wọ́ kẹfìrà ẹ wá jẹ́ kí fìkìrì ọ̀pọ̀ lẹ́nu yín tẹ́ ẹ mà sí ẹ máa rántí ọlọ́run ẹ má wàá dúró lásán kẹ̀kẹ́ máa yà lásán kí síkìrì tó máa ṣe kí ni kọ́ máa lọ lẹ́nu yín àwọn sábẹ́ ọlọ́run yọ̀ǹda wọn bí àsìkiri yìí o bóun ní ti yọ̀ǹda wọ sọ̀rọ̀ pé wọ́n kàn ń janu kí ni kọ̀ sásìkiri kan tó ń ṣe ìwọ kàn janu kí lásán ni kì í ṣe pọ́nsá síkiri kankan gbogbo yẹn alùsùn náà wal jamaa ẹja síkiri ọwà lẹ́nu yín ìrántí ọlọ́run ẹ má jẹ́ kó máa já lérí ahọ́n yín ẹ ká ahọ́n yín ọlẹ̀ níbi ẹ máa ṣe díkìr ẹni tí ó mú la ilaha illallah ẹni tí ó máa wí subhanallah ẹni tí ó máa wí astaghfirullah al-azim la ilaha illa huwa al-hayyul wa atubu ilayhi gbogbo yín gbọ́dọ̀ lásìkiri tẹ́ ẹ máa ṣe mùsùlùmí gidi múmìnì gidi alùsùnà gidi kì í kàn án jòkó kọ́ máa wògùn ó ní tí ẹ bá tún wà lójú ogun ẹ dúró tán ẹ máa ṣàṣìkiri wàdìkúrú lọ́ha kẹfìrà ẹ jẹ́ ká síkiri ọwọ́ pọ̀nbi ẹ ti dúró tán náà èyí tẹ́ fi ju kẹfìrí lọ náà nù kẹfìrí náà dúró tán àmọ́ kọ́ ṣàṣìkiri nígbà tí o tiẹ̀ mọ́ ọlọ́run ọlọ́run tẹ́yìn máa ń lẹ́fi wín ní tiẹ̀ bẹ́ẹ̀ bá dúró tán tó náà dúró tán bẹ́ẹ̀ bá ṣàṣìkiri àṣìkiri ń lẹ́fi ṣe kíni lẹ́fi wín ní ẹ̀ la'allakum tuflihun bẹ́ẹ̀ lọ́wọ́ fi yín sínú ẹni tí ó là ọlọ́wọ́ là yẹn wín ni so àwọn kọ́ídà àwọn òfin tọ́lọ̀ ń fún wọn ní tí wọ́n fi ṣẹ́gun wa idha laqitum fi'atan fathbutu bẹ́ẹ̀ bá pàdé àwọn tẹ́ ẹ fẹ́ bá já ẹ̀dúró tán wadhkurullaha kathira ẹ wá jẹ́ ká zikiri ọ̀pọ̀ la'allakum bọ́yẹ̀ wà nínú ẹni tọ́lọ̀ ọ̀la ọlọ́wọ́ ọ̀la yín tẹ́ bá lè síbẹ̀ ọ̀la yín tẹ́ bá lè síbẹ̀ so ibi tí a bá kéwúdé yìí lónìí ibẹ̀ la dùn sí a ti ka àwọn makọ́sídò suratul anfal tí yẹn jẹ́ twenty five la padà ka à ń sọ̀rọ̀ twenty twenty one a padà ka twenty five ọlọ́wọ́n gba ní bàdà fún wa ah, a da alukọ dúró a máa ṣàdúrà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nàìjíríà yìí lẹ́nu pàṣẹ alukọ jẹjọ sálùkọ tòní ẹ̀mí bọ́ ẹnìkan lè sọ yóò ń kárẹ̀ abẹ́nìkan lè ka àwọn mọ̀mútàlákàt àwọn nǹkan ọ̀rọ̀ tí wọ́n wá sun kò ló ń kà particularly èyí tí wọ́n sun lẹ́kọ̀ọ́ yìí mi ò lérò pé Lagos State lè kọ́fà ẹ̀ láàrin ọdún mẹ́wàá gbogbo àwọn nǹkan tá a ti ṣe kọjá tá a ti gbàgbé pa ṣe tá à ń retí pé wọ́n tún máa ṣèmí fún wa gbogbo ẹ̀ di yíjú mọ́tò táwa tálíkà ń wọ wọ́n sun gbogbo ẹ̀ wàhálà yẹn eré àwa tálíkà ló wà eré àwa tálíkà ló wà kọ́ wa máa rí bíi tí ń rí yìí èmi ò rò pé nìkan lè jẹ́ èèyàn rélu yìí kí inú rẹ̀ ó dùn sí gbogbo ẹni inú ẹ bá dùn sí bíi tí ń rí òun náà kòun náà ṣe èèyàn rí láti jọ tá a ti bẹ̀rẹ̀ sí rí kíní yìí inú ìbànújẹ́ la wà inú ìbànújẹ́ la wà ìbànújẹ́ tó lágbára ìbànújẹ́ àwọn ẹ̀mí tó ṣòfò ìbànújẹ́ àwọn tó ṣèṣe tí wọ́n wà lọ́sibítà ìbànújẹ́ àwọn ilé mọ́tò ọrọ̀ ajé tí wọ́n sun àtàwọn tí wọ́n jí kó dìbà tí wàyí náà nísìn ọ̀rọ̀ ni kì í níní ọ̀rọ̀ ni kì í ṣe kí ni kì í níní ọwọ́lẹ̀ ni kẹtàn torí lánàá náà lẹ́yìn Lagos State yìí náà wọ́n tún dá wọn bíra ń bomi náà àwọn police station bẹ́ẹ̀ tí wọ́n sún bí wọ́n ti sún káàkiri lẹ́kọ̀ọ́ wọ́n sún káàkiri state mi náà ìlú yìí nídìí àdúrà o sẹ́ẹ̀rí ká máa gbé kẹ́nìkan lérí ká máa pẹ́ nìkan ní ẹnìkan ní ẹjẹ́ dá padà sọ́dọ̀ ọlọ́run o gbogbo ẹni tí ọba máa ṣe ọlọ́run ní ọkọ̀ máa ṣe o. abẹ́lọ́hún gbogbo àwọn olórí wa kọ́ ṣe gbogbo àwọn tí wọ́n ń darí wa kọ́ wa àwọn aráàlú náà bí akùsí ọlọ́run kọ́ ṣe àwọn tí wọ́n lọ jí nǹkan kó náà ntẹ́lómi náà jí kó jí tẹ́lómi náà mọ́ àbí ńgbà tó kan náà bọ́ sí tó tó àpò rẹ̀ sí láti ẹni wọ́n pin náà ṣe tí ó bí wọ́n náà dédé oyè irú tí wọ́n náà ṣe náà nu mi ò lẹ́nìkan tí bù ú lẹ́nìkan ti dálẹ́bi àdúrà lèmi rí pọ́kàn báyìí torí fìtínà yẹn lágbára gan fìtínà yẹn wá sùn ni ọlọ́mọ́tò yóò jí mọ́ o torí tọ́ba wá jí nísìnyí kọ̀sẹ́ni tí ò lè kan o ẹnu àwa tá a sẹ́kù yìí náà ọlọ́run là o. kọ̀sẹ́ ntọ́kàn rẹ̀ balẹ̀ ńgbà tí fìtínà yìí ń lọ pé òun kò ní kàn òun tọ́lá ìmọ̀ye àwọn yẹn ní ń kọjá lọ tí bàbá àwọn ìmọ̀ye yẹn ní ń kọjá lọ tí bàbá ẹlòmíì kọ̀ lọ́wọ́ sí kọ̀ máa nǹkan kan tí ń ṣẹlẹ̀ ọkàn pọ́kí wọ́n ti kó gbẹrú ṣọ́ọ̀bù òun ni tọ́rọ kọjá àtijọba nìkan gbogbo ṣọ́ọ̀bù òun tó ń kó kàkí tí ń já gbogbo ṣọ́ọ̀bù pẹ̀lú jígà àtàkì ẹ̀mọ̀pá mi wọ́wọ́ lónú fìtínà dénú bí jìnnà bá dé báwọn àdúrà ló kù àdúrà ló kù tá a ṣe ẹni lágbájá wa jẹ̀bi làkàṣègbè wa jàre ẹnìkan wa jẹ kíní kan kí ló wá dá padà nínú tó ṣòfò lágbájá ni ò ṣe dá làkàṣègbè ò ṣe dá dóòlà náà wá ṣe yìí náà kọ̀ọ̀dá kíní kan ṣe nìkan kí láwọn àgbà ń bẹ̀ mọ́ ní ìṣe tó ti rí báyìí èyí kù ní kásádùá gbogbo àwọn tó ti tọ́ bá ṣẹlẹ̀ yìí lọ tá a mọ iye òǹkà wọn mùsùlùmí ó wà láàrin wọn ẹlẹ́sìn mi ó wà láàrin wọn tá a mọ̀ wọn gbogbo mùsùlùmí àárín wọn allahumma rahamahum allahumma ghfir lahum warhamhum wa afihim wa afanihum wa akrim nusulahum wa wasi' madkhalahum wa nakkihim min ad-dunubi wal khataaya كما ينقى الثوب الابيض من الدنس اللهم جازيهم بالاحسان احسانا وبسيئات عفوا وغفرانا gbogbo àwọn tó ṣẹ́kù tí èsì mùsùlùmí táwọn náà bá lọ ẹ̀yìn tí wọ́n filẹ̀ ọlọ́mọdé ó bàjẹ́ mùsùlùmí ẹ̀yìn táwọn náà filẹ̀ ọlọ́mọdé ó bàjẹ́ àwọn aráalé wọn alhamdulilayi sabra wa salwan alhamdulilayi sabra wa salwan alhamdulilayi sabra wa salwan ọlọ́run o àwa bẹ̀ ọ́ nàìjíríà ọlọ́mọdé ó bàjẹ́ nàìjíríà wa yìí ọlọ́mọdé ó bàjẹ́ nàìjíríà wa yìí ọlọ́mọdé ó bàjẹ́ ọlọ́mọba yìí ṣe ọlọ́mọba wa yìí ṣe ọlọ́mọba wa yìí ṣe gbogbo àwọn tí ó darí wa pẹ̀lú àánú ọlọ́mọba fi wọ́n síbẹ̀ àwọn tó wà ń bẹ ọlọ́run bá wa kọ́ wa máa ṣe àwọn aráàlú náà ọlọ́run káwa náà máa ṣe ọlọ́run má fogun jà wá ọlọ́run má fi bi pa wá ọlọ́run má fi yàn mú wa ọlọ́run má fi nira bá wa jà ọ̀tá inú ilé ọ̀tá àtà ọlọ́run bá wa lé jìnnà ọlọ́run bá wa bùn wọn ní sùúrù ọlọ́run kó bá wa tòlú yìí o ọlọ́run bá wa tò nàìjíríà o lagos state táwọn wà ń bẹ̀ yìí ọlọ́run bá wa tò èkó lagos state yìí ọlọ́run má jẹ́ ó bàjẹ́ lagos state yìí ọlọ́run má jẹ́ ó bàjẹ́ lagos state yìí gbogbo state tó kún ọlọ́run má jẹ́ ó bàjẹ́ allahumma wali umurana khiyarana. ولا تولي أمورنا شرارنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ول أمورنا خيارنا ولا تول أمورنا شرارنا اللهم ول أمورنا خيارنا ولا تول أمورنا شرارنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا آمين يا رب العالمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه أبي ọlọ́run ọlọ́run má jẹ́ kínní ọlọ́run má jẹ́ ọba imani wa jẹ́ ọlọ́run má jẹ́ ọba kida wa jẹ́ ọlọ́run má jẹ́ ọba wa wa jẹ́ jẹ́ ọlọ́mọdé ọba ìmánì wa jẹ́ Allahumma inna nas'aluka imanan sadiqa wa ilman nafi'a wa rizqan wasi'a wa lisanan dhakira shakira wa qalban khashi'a wa batinan sabira wa tawbatan qabla al-maut wa nasiban wa maghfiratan ba'da al-maut ya azizu ya ghafar ya rabbal alamin Allahumma ati nufusana taqwaha wa zakkiha anta khayru man zakkaha anta waliyuha wa mulaha gbogbo àwọn tó ṣòfò dúkìá ọlọ́mọba dá padà fún wọn ọlọ́mọba dá dáadáa padà fún wọn àwọn tó ṣòfò dúkìá gbogbo orílẹ̀-èdè nàìjíríà ọlọ́mọba dá dáadáa padà dáadáa fún wọn ọlọ́mọba dá dáadáa padà dáadáa fún wọn ọlọ́run ìlú yìí bá wa tún ṣe o ọlọ́run ìlú yìí bá wa tún ṣe o nàìjíríà wa yìí ọlọ́run bá wa tún ṣe o nàìjíríà wa ọlọ́run bá wa tún ṣe o allahumma aminna fi awtanina allahumma aminna fi awtanina wa asli ulata umurina allahumma aminna fi awtanina wa asli ulata umurina allahumma aminna fi awtanina wa asli ulata umurina آمين يا رب العالمين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تعمل علينا إسرا كما عملته على الذي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 gbogbo àwọn kìíní tá ń wò lórí Facebook àwọn míì tún dágbére wàhálà wọ́n tún dágbére ìjẹ̀gbọ́n wọ́n tún dágbére ogun tọ́lọ́n sì kìlọ̀ fún wa pé ìtẹ́kù fitnatan látùsí bánilẹ̀dínà tọ́lá múmínkùn kásátán àdúrà ní kọ́ wá máa lọ sí o wẹ̀yìn tẹ̀ ń bẹ lókè òkun náà àdúrà lọ́kàn o kò sí tá àdúrà ètúnṣe o kò sí tí àdúrà lè túnṣe ọ̀rọ̀ yìí ti di kára wọ́ra ṣe síwájú ọlọ́wọ́ gbàdúrà wa o ọlọ́wọ́ sì yọ àánú wò wá o ọlọ́wọ́ gbàdúrà wa o yóò sì yọ àánú wò wá o Allahumma salli ala muhammadin wa ala ali muhammadin kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa bariki ala muhammadin wa ala muhammadin kama barakta ala ibrahim wa ala ibrahim innaka hamidun majid subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al mursalin walhamdulillahi rabbil alamin alqad ad alqad torí àwọn jama ní tí wọ́n fẹ́ bá wa sọ assalamu alaikum wa rahmatulahi wa barakatuh.